الحمد لله رب العالمين الحمد لله الذي أمر نبيه بالتواضع فقال سبحانه أعوذ بالله من الشيطان الرجيم واخفض جناحك للمؤمنين وقال جل قدرته فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا وليد القلب لا انفضوا من حولك وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله القائل وما تواضع أحد لله إلا رفعه الله أخرجه مسلم وقال صلى الله عليه وسلم إن الله أوحي إلي أن تواضعوا حتى لا يفقر أحد على أحد ولا يبغي أحد على أحد أخرجه مسلم أيضا صلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد عباد الله اتقوا الله سبحانه وتعالى وعليكم بتواضع فإنه يرفع العبد يرفع العبد قدرا ويعظم له خطرا ويزيده نبلا أخواته هي المسلمون هو عين العز لأنه طاعة لله ورجوع إلى الصواب هو ترك التواصل التواصل التواصل على عباد الله والإجراء به والإنسان يتواضع في نفسه ويتواضع مع الناس ويتواضع مع من هو دونه سواء كان علما أو فهما أو مالا أو جاها أو سنا أو منصبا أو غير ذلك عباد الله ومن الأسباب التي تعين الإنسان على التواضع تقوى الله عز وجل وعامل الناس بما تحب أن يعاملوك وتفكر في أصل الإنسان قال قتاده رضي الله عنه من أعطي مالا أو جمالا أو ثوابا أو ثيابا وعلما ثم لم يتواضع كان عليه وبالا يوم القيامة وعن إبراهيم بن أبي عبلة قال رأيت أمة الداء مع النساء المساكين جالسة ببيت المقدس التواضع مع الصغير لحديث أنس بن مالك رضي عنه أنه مضى على الصبيان فسلم عليهم وقال كان النبي صلى الله عليه وسلم يفعله وحديث عن التواضع للأنبياء وسعيهم لكسب الرزق

ọba tó ní àkókò ọba tó ní ọjọ́ ọba iná ẹni à ń bẹ̀ kọjọ́ kọjọ́ rẹ̀ kọjọ́ pé ìgbà yóò ti bá ń dé lọ lórí ayé kó máa bá pẹ̀lú dáadáa àsìkò ìgbà yóò ti bá ń bá wa lórí ẹ̀yẹ fẹ̀ kó máa bá wa pẹ̀lú àlàáfíà àti ìrọ̀rùn àti ìrọ̀ra ni fún ọlọ́run bọ́bá ilé kọ́lá sọ fún sí ọlọ́run fún sí ẹ̀rẹ̀ báyìí pé wọ́n tún lè jẹ náà haka lílì mọ̀mìnì ìrẹ́ ànẹ́bì rẹ̀ apá rẹ̀ ilẹ̀ fáwọn olùgbàgbọ́ òdodo ìtumọ̀ rẹ̀ náà ti pé má ti ti ìgbéraga sí wọn àwọn olùgbàgbọ́ òdodo ta tí ó ti jẹ́ ń pé pé ó fìra rẹ̀ lẹ̀ fún wọn sọ́tọ̀ ìfẹ́jẹ̀ 115 passage ọlọ́run bá tó sọ fún wa inú sọ́tọ̀ ajé mọ̀wàá ní 159 pé lábẹ́mọ́ rahmatun nínú bọ́ọ̀lù ilé ìsàlẹ̀hùn ìkẹ́ èyí tí a ṣe fún ọlọ́tọ̀dọ̀ ọlọ́run ọba iná ẹni kò fi rọ̀ fáwọn sàábé wọ̀lákún tafàbọn ìbẹ̀lẹ̀ ìdọ̀lẹ̀ fàlì tí ìyà níbi bá jẹ́ nìkẹ́ tó lè tó pé ọkàn tó lè lò fi ń bá wọn gbé làǹfàdòmìnà haúlẹ̀ ní àṣọ́ni ọlọ́ọ̀bá nínú ìjọsìn kò só orúkú fún ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹrùsùn ọlọ́ọ̀bá ní ṣe òjíṣẹ́ ọlọ́ọ̀bá sí ní pẹ̀lú ẹni tó sọ nínú ọ̀kan lọ́wọ́ rẹ̀ báyìí pé ẹni kẹtùn ní tẹríba nítorí ìtọ́lọ́hun àti tọ́lọ́hun bó ṣàgbéga rẹ̀ ó ti sọ nínú ọ̀rọ̀ ní ipé dájájọ́ ọlọ́run bá ń tẹ́ ẹyọ́ sí mi ipé tí ń sọ fún ìmì àyò mọ̀ ní pé ẹni tẹríba ò títí tó fi jẹ́ pé ẹnì kí òun ní ṣègbéraga sẹ́nìkẹta ẹni tí ó ní tí wọ́n lé sẹ́lì kẹta afẹ́ àmúsùn ló gba méjèèjì wá àdíṣẹ́ alákọ́ ní àdí 2,588 títàtí àdíṣẹ́lẹ̀ jẹ́ 2,855 ìkí àti ẹ̀sọ́ ọlọ́bà alẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́bà ara lẹ́ra ń sọ abẹ́rẹ̀ àti gbogbo àwọn tó bá ti ṣe ẹ̀kọ́ tuntun fìdí ọjọ́ ẹ̀sà lẹ́yìn ilé ọ̀ta jẹ́ ìṣọ́ ọlọ́run ìpáyọ̀ ọlọ́run ọba òun bẹ̀rù rẹ̀ ọmọ ìjọwọ́ wà ojú abẹ́rù ọlọ́run ẹjẹ́ apáyà ọlọ́run ọba ní kọ́kọ́ ó sì jẹ́ apáyà rẹ̀ ní gbangba ìbẹ̀rù ọlọ́run èyàn tí ń dòṣẹ̀ ní ayé ó lè láti ṣe àpèjúwe tí àwọn ọmọ pé ìbẹ̀rù ọlọ́run ọba tí èyàn lè nílò lórílẹ̀ ayé tààsẹ̀ pé ìbẹ̀rù ọlọ́run ọba ní lódodo látàrí jẹ́ bí kéèyàn máa rìn láàrin ẹ̀kún igi ẹlẹ́sì kéèyàn sì fẹ́ jẹ́ kó gún yẹn la èyàn máa wá pẹ́ra bẹ́ẹ̀ lèyàn máa pẹ́ bẹ́ẹ̀ lèyàn máa pẹ́ aṣọ èyàn ti fẹ́jọ́ kó gún ìyẹ̀ta rárá wọ́n ní àpèjúwe nù àpèjúwe bẹ̀rọ ọlọ́wọ́n bá náà lórí ìbọ́lọ́wọ́n bá ti dá ilẹ̀ ayé orílẹ̀ ayé èyàn bá bẹ̀rọ ọlọ́wọ́n bá ń bẹ̀ yóò sọ ohun tí ó máa jẹ yóò sọ ohun tí ó máa mu yóò gbọ́ yóò ohun tí ó máa wò yóò sọ tí ó máa lọ kó lè bá jẹ́ olùgbẹ̀rẹ̀ ọlọ́run pàdó ìjọ àwátà jẹ́ òsìn ọlọ́run ọdọ́wọ́wọ́ pẹ̀lú kájú ní tẹ̀lé bẹ̀yẹ̀dá kájẹ́ nìkan tí ipa máa tẹ̀lé bá fúnra wa ọmọ ìdé ènìyàn òní ti jẹ́ ń tàbí pé ń tẹ̀lé bá tí jẹ́ tó ti jẹ́ pé òun jẹ́ jẹ́ fúnra rẹ̀ yóò jẹ́ olùtẹ̀lé bá fún ẹ̀mí ara rẹ̀ òní ẹnìkan ò ní jẹ́ olùtẹríba tí tí ó fi máa tẹríba fún àwọn èèyàn yálà wọ́n jù lọ ni yálà wọ́n ní mọ́ jù lọ ni yálà iṣẹ́ tí wọ́n jọ kọ́ wọ́n mọ̀ nípa rẹ̀ jù lọ yálà wọ́n lówó jù lọ ni yálà wọ́n wà lẹ́kọ̀ọ́kan jù lọ ni tàbí wọ́n ní ààyè kan tó fi pé àwọn ń bẹ fún òsì jí bẹ́ẹ̀ ẹni tí wọ́n ní ti jóló tẹríba tí ó fi tẹríba fún gbogbo àwọn tó bá jù lọ ní gbogbo àwọn ọkọ̀ yìí bẹ́ẹ̀ ẹnìkan ní ti jẹ olùtẹríba ọ̀ tí tí ó jẹ pé yóò rí àwọn èèyàn gẹ́gẹ́ bí ẹni tó fi pé òun ò tó wọn wọ́n ju òun lọ níbi gbogbo ọ̀nà tí bá ti rán rí bóun ní ìtẹ́kan jù wọ́n lọ kọ́ máa rí fẹ́ ìmọ̀ lò ń tán iná ìwọ̀n fi ju òun lọ nínú ipò nínú wà àti nínú ọgbọ́n àwátá jẹ́ ìṣàn ọlọ́run ẹni tí ò léra bá ń tẹríba yóò nà gbèsè lọ́dọ̀ ọlọ́run ẹni tí bá ń tẹríba òun làwọn èèyàn máa sàpọ́nlé ẹ̀ ẹni tí bá ń tẹríba òun làwọn èèyàn máa bàbàrà rẹ̀ ẹni bá rí rẹ̀ fóhun tó báyìí òun làwọn èèyàn tí wọ́n bá ń bẹ̀rẹ̀ lójú ẹ̀ tí wọ́n bá tọ́bá kò tán èpè ni wọ́n máa sẹ́fún lẹ́yìn rẹ̀ ọ̀wọ́ta jẹ́mìsàn náà ìtẹríba òun gẹ́gẹ́ ní olórí gbogbo pé ìyẹn lọ́lá ẹni ọba ní ìtẹríba tó bá rẹ̀ lépò ìtẹríba wá ń bẹ fún ààrẹ ẹni bẹ́ẹ̀ wọ́n ní pé òun ni àìlọ́lẹ̀ àìsì òun lẹ́n tí ẹsẹ́ ààpẹ yẹn ní ọlá òun ni ò torí pé ọ́sẹ̀ láti ọlọ́run ó sì tẹ̀rí lọ sí èyí tó ṣe kò gẹ́ àwọn èèyàn jẹ́ nìkan tí wọ́n bẹ̀rẹ̀ àwọn ní ó sì máa àwọn àtàjẹ́ òsìn ọlọ́run òun náà ni kí ni ọmọ jẹ́ nìkan tí wọ́n máa gbéra rẹ̀ tayọ yọ́ máa gbéra rẹ̀ jẹ́ sí lọ́dọ̀ àwọn èèyàn lọ́dọ̀ àwọn ẹrúsìn ọlọ́run tàbí yọ́ máa jẹ́ kí àwọn èèyàn máa tẹ̀ látara òun látara ìwà èyí tí bá wọn wò tàbí látara àtẹ́sí èyí tí ń ṣe pẹ̀lú wọn yóò jẹ́ kí àwọn èèyàn orí lẹ́yìn títí wọ́n máa tẹ̀ lọ́run látara rẹ̀ ẹni tí ẹ̀ bá jẹ́ nìkẹ̀ẹ́ ìfọ́nbá tó tẹríba lára àwọn òkùnfà tí ẹ̀ máa fi ní tẹríba lọ́dọ̀ ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn alákọ̀ọ́kọ́ ní bẹ̀rẹ̀ ọlọ́run ìpayà ọlọ́run ẹni ó bá bẹ̀rẹ̀ ọlọ́run tó páyà ọlọ́run àti tẹríba ọrọ̀ fún láti ṣe bákan náà nínú àwọn kẹsí àwọn olùmọ̀ tí wọ́n sàlàyé pé tí ó bá ní tẹríba tọ́gbọ́dọ̀ mójútó òun náà ni kó máa báwọn èèyàn lò kó máa báwọn èèyàn ṣe kó máa gbò pẹ̀láwọn èèyàn ìwọ̀n tóun náà bá ń fẹ́ nífẹ̀ẹ́ sí tóun iná ìlú tó fi máa bóhun lọ kọ̀fẹ́ tí wọ́n jẹ́gbẹ̀ mọ́ ọmọ jẹ́gbẹ̀ mọ́ ẹ̀ kọ̀fẹ́ jẹ́ kí òun máa nígbẹ̀rù látẹni ẹ̀ṣẹ́ pọ̀hun ọmọ jẹ́rù bẹ̀rẹ̀ kẹta kọ̀fẹ́ jẹ́ kí àwọn ènìyàn máa banú jẹ́ látara òun kóhun ní ọmọ jẹ́ka ènìyàn kóhun ní ọmọ rìbàdì jẹ́ látara yẹni tó kọ̀fẹ́ jẹ́ kí àwọn ènìyàn ìbànújẹ́ ọ̀sẹ̀lẹ̀ sẹ́nì látara rẹ̀ ló ti lọ́mọ inú kẹta pé èyàn tí máa ń jẹ́ orí pẹ̀lúbà ń sábà bí rẹ̀ òun náà ní kéèyàn máa ronú sí ibodó ti wá gàn tàlòun gàn kọ́ máa rí rò pé omi lọ́gbọ́lọ́gbọ́ omi tí ń rùn kan lòun èyí tàn pè ní àpọ̀ tó ṣe pé bọ́bá jáde kan èyí fẹ́ yọ́ kíyàn lásọ bèèlé fi yọ́ kíyàn lá èyàn sáré fẹ́ mú dànù òun lọ́padà wá jí òun tọ́mọ̀ ìdé ìyẹn bá sí ronú sórí eléyìí ipò yóò torí ó bá rẹ̀ ìmọ̀ yóò torí ó ní agbára yóò tẹ́yọ pé kọ́lọ́run tó rí ó jogún fún yóò ní tẹríba pẹ̀lú àwọn tẹ́yọ pé ní tẹríba fún àfáwà kọ̀tádà tàbí pàtàkì nínú àwọn kàdà Muhammad sallallahu alaihi wasallam ó ní pé mọ̀ ni wọ́n ti yà máa lẹ́n ẹni ọlọ́run bá jogún dúkìá fún àwùjá máa lẹ́n àbọ́lọ́run bá jogún ẹwà fún àwọn ti yà bá ní tàbọ́lọ́run bá ti jogún asọ̀fin fún tọ́lá yàtọ̀ sáfọ́ táwọn tó mọ̀ lámìyẹta wá bá à níbẹ̀ níbẹ̀ kọ̀ wá ní tẹríba pẹ̀lú àwọn nǹkan yìí ó ní dúkìá kò ní tẹríba pẹ̀lú ẹ̀ níbẹ̀ níbẹ̀ ọrẹwà kò ní tẹríba pẹ̀lú ẹwà tó ní ó tún ní àwọn aṣọ tí máa ń wọ̀ lónírẹ̀rẹ̀ kọ̀ wá ní tẹríba pẹ̀lú ẹ̀ àbó ní ìmọ̀ kò ní tẹríba pẹ̀lú ìmọ̀tọ́lọ̀ bá jogún fún ah! ni ó wù ọlọ́run tó bá ti jọ gbìyànjú kọ́lọ̀mọ́ bá lẹ́kẹ́ látọ́ sí wá ní olùtẹ̀ríbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin lọ́jọ́ pé àdámọ́ obìnrin ni kọ́má ní tẹ̀ríbà yálà kọ́má ní tẹ̀ríbà kọ́pẹ̀ yálà kọ́má ní tẹ̀ríbà fúnyàwó tí wọ́n fẹ́ lé yálà kọ́má ní tẹ̀ríbà fẹ́ni pé kọ́ jẹ́ ìyàwó sáájú tí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọ́n má láwọn tẹ̀yí kódà ó lè má ní tẹ̀ríbà fẹ́ni tó jẹ́ ó lè máa nìṣẹ́ ìbá kẹ́yìn tó jẹ́ olùkọ́ rẹ̀ gbọ́hun tí ìṣẹ́sí àyẹ̀yàwà omùtàtà afáwa Ibrahim buna àbí abdullah ó ní pẹ́rọ àìsọ àbàlìtàtà máa ní sáàrì lọ́mọ̀tàkín jáàlé sàtàn bèbè sí mọ́tẹ̀ afáwa yìí ìyàwó Abu Darda Abu Darda ìyàwó méjì ló tí orúkọ rẹ̀ jẹ́ ọmọ dàdà nínú àwọn ìyàwó rẹ̀ ìyàwó rẹ̀ ju méjì lọ nínú àwọn ìyàwó tó fẹ́ ọmọ dàdà méjì lè gbẹ̀ẹ́bẹ̀ wọ́n máa ń pè kan ní ọmọ dàdà al wà ọmọ ọmọ òun ni nínú àwọn tí mọ̀ wọn bò háyá kódà tí wọ́n pàtàkì nínú àwọn tàbí àti tí wọ́n bá àwọn tàbí àlẹ́lẹ́wà Muhammad sallallahu alaihi wasallam láyé ṣùgbọ́n mú dáadáa yìí òun ni tàbí nínú àwọn ìyàwó méjèèjì umu Abu Darda àfáwà Ibrahim bó náà bí adìlá ó ní pé mo rí umu Darda tó wá jẹ́ pé ń bẹ pẹ̀lú àwọn obìnrin àwọn obìnrin tó fi aláìní ni wọ́n ọwá jókòó láàrin wọn ní Baitul Maqdis ó jókòó láàrin wọn tí wọ́n jọ ń fàájì tí wọ́n jọ ń kọ̀rọ̀ jẹ́ nítorí ọ̀rọ̀ àwọn olùmọ́ máa ń mọ̀rọ̀ yíwá láti fi jẹ́ nìkan tó pé gbogbo obìnrin tó bá ríra rẹ̀ lólùgbéraga tàbí ríra rẹ̀ lẹ́jẹ́ pé òun tó á ti tẹríba kọ́kẹ́kọ̀ọ́ látara ọmọdàdà torí pé ọmọdàdà sàábé pàtàkì ni sàábé tó fáwọn sàábé lóbìnrin mọ̀ ni wọ́n sì mọ̀ pẹ̀lú onímọ̀ ṣùgbọ́n síbẹ̀ náà oríra rẹ̀

pẹ̀lú pé kábọ̀ lọ́wọ́ wọ́n fẹ́ fún wa bẹ́ẹ̀ kìí ṣe pé wọ́n yára ríra wa lẹ́ntẹ́ jẹ́ ká jẹ́ olùgbéraga àfáwa ní ṣùgbọ́n máa lé wọ́n ní pé ó ń pẹ̀lú àwọn ọmọ kéékèèké ó ń lọ́dọ̀ àwọn ọmọ kéékèèké jọ kan ọ̀sọ́dà máa lè yẹn ọwọ́ sọ́lá àwọn ọmọ kéékèèké náà ní wọ́n jẹ́ àwọn èèyàn lójú pé anẹ́ẹ̀ẹ́ ọwọ́ aṣọ báyìí pé káwọn nàbíjọ sallallahu alaihi wasallam yẹ́ fọ́ àlò wọ́n ní ojú bẹ́ẹ̀ náà tàbí bílẹ̀ sí máa ń ṣe o ó ń sọ náà bá máa sálámà sáwọn ọmọ kéékèèké ojú bá náà kọ bẹ́ẹ̀ lára kéèyàn sí ní tẹríba sí àwọn ọmọdé kéèyàn máa sálámà sọmọdé kí ọmọ jọ níbi òpin ọmọdé ló gbọ́dọ̀ ọkọ̀ sálámà sí mi tí tó fi ra rẹ̀ pé oṣù olùgbéraga ìwọ ni kọ sálámà tẹ̀lifẹ̀ jẹ ọmọdé bákan ìtẹ́ríba èyí tí àwọn ànẹ́bí ọlọ́run bá tí wọ́n ní tí wọ́n fẹ́ jí pàtẹ́kọ̀ pẹ̀lú rẹ̀ òun náà ni ọ̀rọ̀ ta èyí tí àràfà bó Muhammad sallallahu alaihi wasallam sọ báyìí pé máa bó yẹ sọ̀rọ̀ nẹ̀bí jẹ́ ìgbà ọ̀rọ̀ àlẹ́bọ̀nà wọn ò gbé ànẹ́bí kan dìde o àyàfi tí ànẹ́bí yàn dárin jẹ táwọn ẹ̀ ojú iṣẹ́ tí ò ní láàrín iṣẹ́ kan tí ò nítumọ̀ iṣẹ́ ọ̀lẹ iṣẹ́ tó yẹ pé wọn gbọ́dọ̀ pé wọn gbọ́dọ̀ sọ pé ọlọ́run bó ṣe olólùdarí jẹ o kéèyàn pààyí lé lórí ìta ní wọ́n sípè fún yẹn o ń ṣe ọlọ́run bá sọ báyìí pé ma bọ́n ifọ̀ lọ́hùn nẹ̀bí yẹn ìdìlà ọ̀rá àlẹ́gbọ̀nàmà ọlọ́run bó gbé ànẹ́bì kan dìde o àfikọ́ darí jẹ ọlọ́run bó gbé ànẹ́bì kan dìde o àfikọ́ darí jẹ àwọn ànẹ́bì ọlọ́run bá sì ní so 1,000 24,000 bọ́n ti wá pọ̀ tó yìí ọlọ́run bọ̀ wá gbé ànẹ́bì kẹjìdé àfikọ́ta ẹgbẹ̀ ah! ọjọ́ àwọn sàábẹ̀ lójú wọ́n ní pé wà ń àti rẹ́lẹ̀ ẹ̀rọ ń sí ọlọ́run pàpọ̀ rẹ̀ náà ànẹ́bì ní pé bẹ́ẹ̀ ni àti nínú kóńtò àrẹ àhá aláfọ̀rọ̀ ríkìlì ahìlì mọ́ta èmi a máa dá fún àwọn ọlọ́lá àwọn tó ní owó lọ́wọ́ ní àwọn òkè òkè òkè òkè máa dá lọ́rọ̀ nílùú mọ́ta àwọn olùmọ́ mú jáde ń bẹ̀fẹ́ gbogbo ẹni yóò tọ́wọ́fẹ́ jẹ́ olùtẹ́ríbá oríra rẹ̀ lẹ́n tó yẹ pé òṣìṣẹ́ kan tí ó lè ṣe tó bá ti jẹ́ iṣẹ́ àláàlì òṣìṣẹ́ kan tí èyàn dáwọ́lé tó bá jẹ́ pé iṣẹ́ àláàlì ni má yọra rẹ̀ lẹ́n tó yẹ wá wo pé èmi ní máa wá ti sí àgbẹ̀ kódà táwọn èèyàn kọ́ lélẹ̀ dáadáa òun náà làwọn fẹ́ta lélẹ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń gun márúwá ni wọ́n ń kọ́lé lọ ní sáìsì ohun ẹni ó ti pọ́ sí ẹ̀ta títí gbé fún rẹ̀ tí wọ́n máa wó pé iṣẹ́ àbùkún ni iṣẹ́ ẹ̀gbin ni hmm, ọlọ́mà iṣẹ́ ọwọ́ iṣẹ́ tí ó pé yẹ̀gẹ́gẹ́ lè yẹn ṣe yẹn gbówó rẹ̀ kìí ṣe wọ́n dáwó jọ fún yàn tí iṣẹ́ lọ́wọ́ pé èèyàn fọwọ́ ara rẹ̀ ṣe kí n gbowó ń bẹ̀ nínú àwọn social advice ni èèyàn wá gbọ́dọ̀ wá rí pé tẹ́kan ló jẹ́ sí àbòkùn kódà ọba pé iṣẹ́ kí èèyàn máa lọ fọ léègbẹ́ ọba jáwó láwùjọ yìí òsùn tó burú kéèyàn lọ́ọ̀fọ̀ òsùn tó burú kéèyàn lọ́ọ̀fọ̀ láwọn ilẹ̀ tó jẹ́ pé ìlú tó wà dependent country àwọn èèyàn torí ẹ̀gbà písà lọ́bẹ̀ ó bàbá gbọ́ pẹ́nìkan lọ Canada tàbẹ́nìkan lọ sí Europe tàbẹ́nìkan lọ sí Netherlands tàbẹ́nìkan lọ sísànà ti gbé lọ lamẹ́ríkà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn aṣe èsì àrígbéjẹ́ pé ń lọ kẹ́kọ̀ọ́ kèése pé ń lọ kàwé kúwé rẹ̀ kèése pé lọ gbóyè rẹ̀ kò ti mọ̀ pé àwọn sí àbùkùn yìí ilẹ̀ ní lọ sí o inú kọ́ máa bá wọn fọ́lẹ̀ inú kọ́ máa bá wọn fọ́lẹ̀ ìgbẹ́ inú kọ́ máa jẹ́ nìkan tí wọ́n máa mójútó arúgbó wọn arúgbó bá yàgbé ara bí ó ti wẹ̀

ọ̀pọ̀lọpọ̀ àwọn alágbàtẹ́ lẹ́yìn ọdún kan òun ní òdò ní bàjáàjì titun ó gbọ́pọ̀lọpọ̀ alágbàtẹ́ tá ń wò yẹn èèyàn pàtàkì ni wọ́n nílùú wọ́ ilẹ̀ dámọ́ wọn lọ́wọ́ ni àṣírówó àṣírówó múlẹ́nu ó lè fáwọn míì lójé kó wọn ní owó pé á jẹ́ wọ́n lọ lẹ́yìn oṣù mọ́kànlá oṣù mẹ́wàá ń dé padà náà lójé táwọn ilé ọwọ́ róòlù ti wà yìí ọdún kan wọ́n ní ó lò ní bàjáàjì titun ilé ilé táwọn náà kó sórí táwọn náà fi àwọn náà fi ilé ilẹ̀ wọ́n fọ́ ní ẹlẹ́ wọ́n jẹ́ nìfẹ́ tí wọ́n kọ àyàdá ìmọ̀ báwọn yẹ̀ dákó lẹ́yìn ọdún kan wọ́n jẹ́ ní tó ní bàjáàjì lẹ́yìn ọdún kan yìí àwọn náà gbé bàjáàjì sí lọ ọdún wọn lẹ́yìn ọdún kan yìí èèyàn tó nítumọ̀ níbi tó ti lọ ṣiṣẹ́ yóò dèyàn pàtàkì nínú odò rẹ̀ pẹ̀lú ìgbà tó bá gbé bàjáàjì tuntun wàdúgbò tí ó bún káàkiri wàdúgbò wọ́n pàtàkì ẹ̀ láàrin ọdún kan tó sọ́ra rẹ̀ dẹ́yìn ẹyẹ́pẹ́rẹ́ ó dèyàn pàtàkì kí la fẹ́ ló ń bẹ́ òun náà ni pé kò sí iṣẹ́ kan tí yẹn gbọ́dọ̀ wo pé iṣẹ́ ẹ̀gbin ni tí yẹn bá ti ní fẹ́sẹ̀ níṣẹ́ ẹ̀gbin kó rẹra rẹ̀ pé olùsì gbéragadà òun a sì fẹ́ jẹ́ kí mùsùlùmí kó rẹra rẹ̀ lẹ́yìn tí pé yọ́ máa ní ìtẹríba fún gbogbo ohun tó bá yẹ kó ní ìtẹríba lé lórí afọ́wà sẹ́nu bá sórí wọ́n bí wọ́n nípa sílà ń pè ní ìtẹríba wọ́n ní pé à ń tẹ́kùrọjá ní manzilika ولا تلف مسلما إلا رأيت له عليك فضلا àfọwà sẹ́nfà ti sọ pé ẹni ọba ní ìtẹríba tó ọba tẹ́ jẹ́ olùtẹríba òun náà nìkan jáde nínú ilé rẹ̀ ọba tẹ́ wá jáde ní ọwà yẹn pàdé mùsùlùmí kan àfikọ́ ọmọ rí mùsùlùmí yẹn pé ẹ̀yìn lọ́lá jù mí lọ nílé ayé àti ṣùgbọ́n tó ọba ti ń ra rẹ lẹ́yìn tó ṣe pé mọ pàtàkì jẹ́ léyìn lọ́jọ́ mo ní láàrín gẹlé ìlọ́jọ́ mo jẹ́ nìkan tí pé ó ní túnmọ̀ dáwọn ilé ìlọ́ èyàn sì gbéraga nínú ọkàn náà bá ti sọ pé ihun tá ń pè ní tẹríba ní kéèyàn jáde ní rẹ̀ ọ wá ní pàdé mùsùlùmí kan wípé yẹn ọlọ́lájú ọ níbi máa wọ̀ kájẹ́ ní tí ń bẹ̀ níbi ìrìn wa kájẹ́ ní tí ẹnìkan ò ní jẹ́ olùtẹríba níbi aṣọ tí ń wọ̀ jẹ́ nìkan tí ó yọ tẹríba fún bọ́lọ́run bá ṣe ní ọwọ́ sọ báyìí yòówù ipò yòówù tó yọ bára rẹ̀ àwọn èèyàn ti wà nípò ńlá lónìí ṣùgbọ́n tó wọn ni yóò tó wá lágbára tí tọ́ bá bá rẹ̀ nípò tọ́ gbáà tó jẹ́ pé gbogbo àwọn tó wà nípò tó ga lónìí táà rí wọn gẹ́gẹ́ láti ṣe ó ṣe ṣe táwà ní òde bẹ̀ lọ́la láti jù tiwa gún tó pọ̀ jù tiwa lọ làwọn olùmọ́bí sàlàyé nípa pé ìpapọ̀ nípàkọ́lá máa ń ẹ̀mì ẹ̀dẹ̀mì mẹ́rin tẹ̀lẹ̀ tó bá fẹ́ jẹ́ nìkan tí ó jẹ́ olùtẹríba já mọ̀ níbi asọ̀tọ̀ bá wọ̀ nípa pé wẹ̀lìbá sùtẹ́kọ́wá má máa rìnrìn sáńkú sáńkú èyí tọ́lọ́ ọba kílọ̀ rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbanáàlùkọ̀ ààrùn ọlọ́ọ̀bá ní pé wọ̀ láṣẹ́ ní ṣèkèdè áùdè mọ́bàá ẹ má máa rìnrìn sáńkú sáńkú iná tàlàntà kọlọ̀kọlọ̀ áùdọ̀ torí pé tẹ́ bá rìnrìn bẹ́ ẹ̀ lè fàlẹ̀yà wà láńtẹ́ ẹ̀rìn lẹ́yìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ máa ń rìn tàǹkù bákanáà ọlọ́run bá sọ náà yá ní sọ́tùlù fún àkó wọ̀ láti sọ ẹ̀yìn kọ́dẹ̀kẹ́lẹ̀ náà má ti jẹ́ nìkan tó ẹgbọ́ ọmọ ayé páìsẹ̀ táwọn èèyàn ẹgbẹ́ táwọn èèyàn bá ń bọ́ sọ̀rọ̀ páìsẹ̀ lórí fún wọn pé sọ́tùlọ́sọ̀jọ́ wọ́n lára sọ́rí ṣe fẹ́lẹ̀ ọgbẹ̀rẹ̀ mọ́rọ̀ha ẹ̀tọ́ máa ọlọ́run tó sọ bẹ̀rẹ̀ náà pé ẹ má máa rẹ̀ ní táńkù táńkù inna Allah la yuhibbu kulla mukhtalin fakhur torí pé ọlọ́run ọba ọba ilé

ọ ma fún wọn lọ́wọ́ nígbàtí wọ́n bá ní bùkátà sí ìfún lọ́wọ́ rẹ̀ tó bá rẹ̀ rẹ̀ níyàwó jẹ́ olùtẹríba fún ọkọ rẹ̀ nípa afá ìtẹríba láti jẹ́ ilé tó máa ń ṣe mọ́tómọ́tó sọ́kọ wọ́n ní gbogbo obìnrin tí bá máa ń ṣe mọ́tómọ́tó àwọn ọmọ ohun èèyàn eléyìí ṣe dèjọ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí ànábì wa Muhammad sallallahu látara bẹ́ẹ̀ wọ́n bá jẹ́ obìnrin mọ́tọ́mọ́tọ́ jìnà sí ọwá jẹ́ ẹni tó jẹ́ ọkọ rẹ̀ ìyàwó síyàwó ẹjọ́jẹ́ nìkan tí ẹgbẹ́ máa tẹríba fúnra yín bí ẹni tó jẹ́ ìyàwó àkọ́kọ́ bá ti ń tẹríba fúnyàwó kejì ni kejì alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ jẹ́ kí gbogbo wa ká tẹríba fúnra wa àti ilẹ̀ ìjọ́dúgba gbódódó kí tó fi jẹ́ pé èèyàn jẹ́ ẹni tí ń jẹ́ olùtẹríba fẹ́ni tí ò tó yìn fẹ́ni tí èèyàn jọ jẹ́gbẹ́ àti fẹ́ni tí èèyàn jù lọ wọ́n bí àfáwà Abdullah bọ́nà mọ̀sánwọ̀n nípa ọ̀rọ̀ ìmá tẹríba ó ní pé mọ́ ń tàwádọ̀ àdìláì tàhọ́ṣùn ẹni yóò tọ́ bá tẹríba tó ṣe ìtẹ́ríbá rẹ̀ fún síbẹ̀ òun fẹ́ ṣe tọ́tọ́ fún fọ́lọ́wọ́ ọba ní ọ̀fá ahùlọ́hùn yọ mọ̀lẹ̀kìyàmá ọlọ́wọ́ bó gbé ìgbàlọ́jọ́ bí lẹ́rìkìyàmá wọ́n máa ń tàṣọ́ wọ́n lẹ́ta abdomen ṣùgbẹ́ ni yóò tó wáyé pé ìgbé rẹ̀ onífẹ́ mọ́ ń tàwà àtọ́ à ní kújọrọ̀tìn wọ̀záhùdá àwọn ọgbọ̀gbà ọlọ́lẹ́ntọ́lọ́ lájúnà àwọn èèyàn náà rẹ̀ pé ó ní tẹríba nínú ohun tó kó ní kàpálé lórí ìtẹríba wa ń bẹ fún kaná nígbà àwọn olóyìn àfáwà Haruna Rashid ó ṣe ní ìtẹríba tó wọ́n ní tẹríba rẹ̀ lágbára débi pé kò

ihun yóò tọ́lọ́ bá gbé fún nínú ihun tán ìyẹn máa fi ń ṣe gbéraga lórílẹ̀ ayé nínú àwọn akẹ́kẹ́ máa fi ń ṣe gbéraga lórílẹ̀ ayé òun lówó wà bọ̀ bá lówó rírẹ̀ lẹ́sẹ̀ pé aláìní ni ọ́ ó sì máa gbé àárín àwọn èèyàn bí Muhammad sallallahu alaihi wasallam títàwọn yẹn bá wá wá nínú àwọn ẹlẹ́sìn ní wọ́n fẹ́ máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn ẹ̀rẹ́nà Muhammad ẹ̀rẹ́nà bí yóò níbọn alẹ́bí yíó wà wọ́n lánàbí ti jókòó pẹ̀lú wọn o látara pé kò sí ìjókòó rẹ̀ ní kó yàtọ̀ sí bá wọn tàbí náà sí jókòó nínú wọn ní ọmọ rẹ̀ pé kí ló dé kí lọ fẹ́ sí pẹ̀lú rẹ̀ yóò ní wọ́n bóhun pé jáde tàbátọmọ bá débí ń bẹ pẹ̀lú ni kò ni ó jókòó ó ń sọ ọlọ́run bọ́ wá sẹ̀ sọ fún pé èmi náà ní sí lo ní bùkátà sí níbi tí wọ́n ròyìn ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó ròyìn ẹ̀jẹ̀ wọ́n ní pé tó bá bá àwọn ọmọ àwọn aláìní tó bá bá wọn níbi tó yẹ pé wọ́n fẹ́ jẹun tó bá ní káàrín bí ọwá jẹun wọ́n lánàbí ọwá ń lóṣù sun wọn lọ́dọ̀ wọ́n sì jọ jẹ lẹ́ni tó yẹ pàdébí ewu pé ah, àwọn aláìní ní máa tọ́ bọwọ́ pẹ̀lú wọn ẹjẹ́ káwà ní òsì bẹ́ẹ̀ ó wa lẹ́ni fọ́lọ́run wípé bẹ́ẹ̀bá jẹun lápapọ̀ àbẹ́ jẹun lọ́tọ̀ọ̀tọ̀ pọ̀sẹ́sẹ̀ fún yín ṣùgbọ́n ní tó dáájú òun náà ni ká máa jẹun lájẹpọ̀ bàbá àtọmọ àtìyàwó ẹjọ jẹun papọ̀ lẹ́ẹ̀kanáà ẹjọ jẹun nínú abọ́ kanáà àtọmọ àti bàbá tẹ́nìkẹ́ tí wọ́n máa rẹ̀ra wọn lẹ́sí ó jẹ́ olùgbéraga ṣùgbọ́n eléyìí fún ta bá lẹ́ Yorùbá ni pé a máa rọrùn tọ́pọ̀ àtìyàwó láti jẹun pọ̀ ṣùgbọ́n tó rọrùn fún ọmọ àti bàbá láti jẹun pọ̀ tọ́lọ̀n bá ní ká lè rí ṣe bẹ́ẹ̀ lára pé bàbá ríra rẹ̀ lẹ́n tó sì pé ọ̀tẹ̀ríba ọ̀tẹ̀ríba fún àti ọlọ́m pẹ̀lú bẹ́ẹ̀ náà kọmọ máa rí bàbá rẹ̀ lẹ́sẹ̀ fáwọn jẹ́ jẹun pọ̀ ó máa rí bàbá fún èèwọ̀ lélé ló fi jẹ́ pẹ́ni tó bá jẹ́ bàbá gbogbo nǹkan iná ma wá pè sí pẹ̀lú ọmọ ẹ̀kọ́ tó pọ̀ iná ni ọkọ̀ ọmọ yóò máa wo bọ́mọ sí jẹun pẹ̀lú òun ìjọba yìí sí jẹun ó ti ẹkọ́ jẹ́ báyìí ṣe ń bó ń jẹ lọ́dọ̀ ara rẹ̀ àbí mọ́wọ́ wá ní ọ̀dọ̀ mi bàbá ó lè kọ ọmọ pé sáà bá ń jẹun papọ̀ máwọn èèyàn lóde máa jẹun níbi tó bá tẹ́kù sí ọ̀nà a máa jẹun níbi tó ikọ́ máa nẹ̀gà ọmọ àlọ́ mú jẹ ń ni ẹ̀kọ́ tí a lẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam tó fi kọ́ Salama onípe yágúlẹ̀ mọ́pẹ̀ rẹ ọmọ yìí nínú àwọn ẹ̀kọ́ tọ́kọ níjọ́ náà ni fẹ́ jẹun kó ṣe bísmìlá bàbá máa wọ ọmọ nígbàtí wọ́n bá jọ ń jẹun papọ̀ pé sọ ṣe nísìnlẹ̀ ẹ̀kọ́ tó jẹun kí ọba tó kọ́kọ́ nínú ẹ̀fọ́ ni tí ẹ̀kọ́ tí bá ti ń sọ bẹ̀ ẹ̀fọ́ mọ́ wọ́n jọ ń tọwọ́ bọwọ́ kò ní kí ọmọ má bọ̀wọ̀ bàbá rẹ̀ pàpà jùlọ nígbà tí ọba ti rí bàbá ẹ̀ àbọ́ bá ti rí ya rẹ̀ tó bá ti rí ní olùkọ́ àgbà olùkọ́ àkọ́kọ́ tóun nínú sẹ̀mí ayé òun gbogbo padà wá jẹ́ nìkẹ̀ẹ́ pé òun ní orí bàbá yóò rí yẹ́ lẹ́rí pé yẹ máa bọ̀ òkun tọ́pọ̀ àfáàbùlá mo bá rọ̀ ọ́sàlàyé fún wa onífẹ́ ráṣù tàwà ọ̀dọ́ olórí fẹ́yẹ̀ tẹ̀rí bàtẹ́ pátápátá òun náà ni pé a ń tàbà anẹ́sìtaka indam ọ̀dúnaka fi ní mọ̀tí dúnìyà àtàtà àtọ̀ àlímọ̀hú anẹ́wòlẹ́ ìsẹ̀lẹ́sà di dúnìyà ẹ́ta àlẹ́yìnbí fọ́dùlọ́nì ó ní pé olórí fẹ́yẹ̀ ni kẹ́yìn oríra rẹ̀ lọ́dún ẹni tó ṣe pé kò tó yàn rárá nínú orí ayé títí tẹ́yàn wá fi mọ́ ènìyàn pé ó sì ìtẹ́tẹ́ tí ń bẹ nínú orí ilé ayé kódà olóorí jù nílọ lọ́dọ̀ ọ̀dọ̀ gbogbo ọ̀nà tí ẹ̀bá bẹ́rẹ̀ lọ ní pé yóò fi mọ́ ní pé yóò fi kọ́ èmi tó wó pé mo lówó yìí tí ma rí lẹ́sìlá sí bí wọ́n ṣe ń ṣe èmi tó wó pé mo lọ́lá yìí ìwọ́n ṣe ń tẹ́bẹ̀ ìwọ́n ṣe ń tẹ́bẹ̀ ìwọ́n ṣe ń tẹ́bẹ̀ ìwọ́n ṣe ń tẹ́bẹ̀ alhamdulillah asímọ̀lọ́lá jẹ́ ní ìlọ lódodo bákanáà wọ́n ní pé wà ń tẹ́rẹfà nẹ́fẹ́sàká amman huwa fawqaka fi dunya hatta tu'allimahu annahu laysa bi dunyahu alayka fadlun wọ́n ní tí a bá kó àlọ́dẹ́ tó júyẹn lọ olórí fẹ́yẹn jẹ́ olùtẹ́ríba òun náà ni pé tí a bá wà lọ́dẹ́ tó júyẹn lọ nínú orílẹ̀ ayé èèyàn gbọ́dọ̀ sí ìfìlẹ̀ o tí òtún kẹta nínú orí tọ́lọ̀wọ̀n bá tún ṣe tọ́lọ̀wọ̀n bá tún ṣe tọ́lọ̀wọ̀n bá tún ṣe èyí ó jẹ́ oyé eléyìí ló jẹ́ kọ́mọ̀ pé ah! àti ohun tí ń wò pé mo fi jọ ẹni tẹ́lọ̀ yìí àti ní ìpẹta bọ́bá wò pé mọ́lù òun ní èyàn wá bá pàdé èyàn nípa tó èyàn fi mọ̀ pé ha ah! ń tó ní ọlọ́bọ̀bọ̀ fàdákà sí o ṣùgbọ́n kò tún múra ò tí mọ́ pẹ́ká o torí kó lè ríra rẹ̀ lẹ́yìn tó ṣe pé yọ́ jẹ̀ fìlà rẹ̀ àwọn olùmọ́sàlàyé pé gbogbo ẹni yóò tọ́bá wà nípò tó ga tàbọ́ ní owó tó pọ̀ tàbọ́ jẹ́ nìkan tó ní ìmọ̀ tí wọ́n máa ń ṣe gbéraga wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wọn díẹ̀ ni wọ́n nínú ìgbéraga sí ń bẹ pẹ̀lú wọn ẹni ọba bẹ̀rẹ̀ sí nímọ̀ díẹ̀díẹ̀ tó bẹ̀rẹ̀ sí nímọ̀ díẹ̀díẹ̀ ìgbéraga lè bà nínú ìṣẹ̀mí ayé bímọ̀ ẹbá tí wọ́n ń pọ́ bẹ́ẹ̀ ìgbéraga ni wọ́n máa dínkù bẹ́ẹ̀ náà lówó ẹni ọba ẹ̀sẹ̀ lówó tó wùn láti ẹ̀kọ́ bí mílíọ̀nù yẹn bá ṣe ń dalẹ̀ òkè sí wọ́n ní gbèraga rẹ̀ ọmọ wálẹ̀ tí bá ṣe ń ríra rẹ̀ pé àá bí bá ṣe ń ríra rẹ̀ tó wó lọ́pọ̀ tó báyìí wọ́n ní gbèraga rẹ̀ ọmọ wá dínkù torí pé bá ṣe ń ríra rẹ̀ fóun lówó yẹn yọ́ máa rí fóun fẹ́ ní ni òun ò tí ì bá wọn kà àwọn fẹ́ sì tún ní ìdòun lọ yọ́ wà lè jẹ́ kí gbèraga rẹ̀ ó lè máa wálẹ̀ jẹ́ wọ́n lẹ́ni tọ́bá bára rẹ̀ nípò ẹni ọba bẹ̀rẹ̀ sí bára rẹ̀ nípò lákòókò kan ipò tó sẹ̀ bára rẹ̀ yẹn wọ́n ní gbèraga rẹ̀ ọ̀pọ̀ ṣùgbọ́n tí bá tí ń fò nípò kan bọ́ bóòmí tí tí ń fò nípò kan bọ́ bóòmí wọ́n ní gbèrà rẹ̀ ọmọ wálẹ̀ eléèlé ẹ̀kọ́ ṣe ń bẹ fún ètò sẹ̀mí ayé ṣùgbọ́n gbà tí ìbá tẹ̀ bá rẹ̀ nípò kan tí ò tí bá rẹ̀ nípò tó tó rí ẹ̀rì pé yọ jẹ́ nìkan tí pé gbèrà rẹ̀ ọ̀pọ̀ ẹjá fi ilé ẹ̀kọ́ sàpèjúwe àwọn ọmọ tó bá tẹ̀ gboyè ní primary school kò tí gboyè kankan rí wọ́n fi jẹ́ ẹ̀sì òun ni senior prefect wọ́n fẹ́ lo méje social ẹ̀rì papọ̀ ìgbéraga wọn pọ̀ kọ́mílẹ̀ ó máa fẹ́ kúrú pọ̀ bí wàhálà rẹ̀ pọ̀ tóun náà máa gbà ah, àwọn aládégò tó tó báyìí nígbà pápá lọ bá rẹ̀ ní dsn tó rí pé ah, àwọn ọmọ àwọn káàjọ tún ju tóun lọ yìí wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ nígbà tí ó bá ṣe dé fóun rẹ̀ dss wọ́n gbóyè bí ṣe ń jẹ gàbá nígbà wà primary school yẹn làákà yóò ti ṣe fún díẹ̀ yóò ti fún bẹ́ẹ̀ yóò ti máa wá dínkù tí ó máa dínkù tí ó máa dínkù nínú sẹ̀mí ilé ayé àfáwà wọ́n ni wọ́n sọ fún Haruna báyìí pé tàwàdó àká fi ṣàrọ̀fìká aṣírọ̀fì ní ṣàrọ̀fì ah ìwọ Haruna ipò ọlátọ̀ wà yìí yìí ó ju ipò tó wà lọ yìí rẹ̀ ń bẹ̀ yìí ọwá pẹ̀lú yìí jùpọ̀ látọba rẹ̀ ìlọ bẹ́ẹ̀ ni tí máa rí òfún gbogbo ẹni yóò tọba ikọ́ bá bá rẹ̀ nípò tó gbá ọwà rẹ̀ rẹ̀ wálẹ̀ gbogbo àwọn èèyàn ni wọ́n nífẹ̀ẹ́ ẹjá wà nínú tó sì pé yóò ní tẹríba púpọ̀ àwátá jẹ́ ni o nínú àwọn ìwà tó fẹ́ jẹ́ kólùgbàgbọ́ òdodo ní ìtẹríba ẹ̀rí jẹ́mi sóní nípa fọ́lọ́wọ́n bá máa ń nífẹ̀ẹ́ ọ̀nà àbáyọ ní o tí a máa fi ń rí ọ̀nà ọlọ́run bá fẹ́nẹ́dẹ́ sí máa fi wà lùchẹ́ ńlẹ̀ lọ́rọ̀rùn ìtẹríba àkọlé oríire ní fẹ́rú ẹni ọba jólù tẹríba tó jẹ́ mùsùlùmí tó tẹríba fọ́lọ́run tó tẹríba fáwọn èèyàn yóò ṣoríire ilé ayé yóò tún ṣoríire jẹ́rù ẹ̀kẹ̀rẹ̀ àmà ẹni ọba jẹ́ olùtẹríba ọ̀nà àbáyọ lọ́jẹ́ bọ́lá bàbá wá ṣe nífẹ̀ẹ́ rẹ̀ bẹ́ẹ̀ làwọn yóò tún fi nífẹ̀ẹ́ jù nígbàtọ̀ bá ti jó ìtẹríba fáwọn èèyàn ìtẹríba níní ọ̀nà àbáyọ ni láti jẹ́ kéèyàn ó jèrè ìjèrè wọ́n ní ìjèrè kéèyàn ó rí olùsọ látọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bọ́ máa sọ́yàn bákan náà yóò sì máa dáàbò bo yàn ìhun tó kàn nínú ìtẹ̀mí ayé yàn ọlọ́run bó ti máa jogún ẹ̀ fún tí ọjọ́ orí olùtẹríba bẹ́ẹ̀ ni dúkìá tọ́nà bá jogún fún pẹ̀lú àlùbáríkà máa gùn ẹ̀nà bá jẹ́ olùtẹríba ìfọ̀kànbalẹ̀ máa ń jẹ́ ti wọ́ ìtẹríba lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam ní òfin ní gẹ̀ẹ́sìmánù bèèlè pé yóò ti ẹ̀lẹ́ni kẹta tí wọ́n máa jẹ́ olùdáàbòbò fánàbí wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ló ń ṣe ọlọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sáájú nígbà tí ilẹ̀ mọ́ká sílù mọ́ká lé ó ṣe ọlọ́run tí ó bá jáde wọ́n ní pé àwọn sàábé rẹ̀ wọ́n rọ̀ kiri ká lọ́tún wọ́n wọ̀ fi ipa ló sí ìkàbùrọ̀ má bàá ṣe eléyìí náà wọ́n bá sí tí tí wọ́n fi dé ìlú Mọ̀dínà tó ń sọ́lọ́wọ́ bá fẹ́ jáde àwọn tàbí ọ̀rọ̀ fi ipa lọ́tún wọ́n wọ̀ fi ipa ló sí ọwọ́ iwájú rẹ̀ ni wọ́n máa ń wà ṣùgbọ́n gbà tí Ọlọ́run bá sọ ayà kòrán nípa lè fún àlẹ́bíwà Muhammad sallallahu alaihi wasallam nípa pé wallahu ya'simuka minan nas Ọlọ́run bọ́ lọ́wọ́ àwọn èèyàn nígbà Ọlọ́run bá sọ ayà Muhammad sallallahu alaihi wasallam wọ́n lá nẹ́bí ò káwọn tàbí rẹ̀ tán wá gbàwájú rẹ̀ ó ń ṣe ọlọ́run bá ní ọwà níwájú àwọn tàbí wà wà lẹ́yìn látara ayá ìpé wọ̀ lọ́hù yà sí múká nínú ọlọ́run bọ́ọ́lá lọ́wọ́ àwọn èèyàn yìí àdúrà ńlá ni tí ipa rẹ̀ gbọ́dọ̀ máa ṣe ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ ò lóní tàbá ti fẹ́ fún àwọn èèyàn kan máa sàádá pé ní fún náà ọlọ́run bá làmí ọkọ̀ lọ́wọ́ abúrú àwọn èèyàn ìtumọ̀ rẹ̀ lóò ṣùgbọ́n la pé ọba wá níbi kòránì ti wá gẹ́lẹ́ yẹn ẹlòmí lọ sáàdọ́à fún ọ̀sàdọ́à fún ààrẹ ọ̀lọ́wọ́ ya sí mọ́kàmínà náà ọlọ́wọ́ bọ́ọ́lá ọlọ́wọ́ àwọn èèyàn ọlọ́wọ́ bọ́ọ́lá ọlọ́wọ́ àwọn èèyàn ọlọ́wọ́ bọ́ọ́lá ọlọ́wọ́ àwọn èèyàn àwọn olùmọ̀ ní pé tápọ̀ àdúrà tí wá láti náà lò kọ̀ránì tápọ̀ pẹ̀lú ọgbọ́n láti kọ pẹ̀lú òye torí kọ́lọ́wọ́n bá ní pé wọ̀mọ̀ ni ó ti yàlẹ̀ hikima pápádé ó ti yàkọ́ ìrọ̀ tẹ̀síra ẹni yóò sọ́lọ́ bá fún ní ọba orí tọ́pọ̀ lọ́lọ́wọ́n bá fún ẹni tí ọba gbọ́n ni ó wó pé ẹjẹ́ àfilẹ̀ lẹ́ni náà ọlọ́run ya súnmọ́ kàmínà náà máa pa èyí ẹlòmílì yẹn sí sáàdọ́ àfo torí káàkì bẹ̀m̀bẹ̀ yẹn ọjọ́ fún second person tí yẹn sí fún ọlọ́run bá sọ ọbẹ̀ fánẹ́bí wa Muhammad sallallahu alaihi wasallam pé wallahu ya'simuka minan nas ọlọ́run ọba rẹ̀ ọlọ́ lọ́wọ́ àwọn èèyàn wọ́n wá fẹ́ tẹ́ ládùá ọ̀sọ̀ pé Allahu ya'simuni minan nas ọlọ́run bá làmíwò lọ́wọ́ àbúrò àwọn èèyàn ọlọ́run bá ọlọ́ nínú ìgbà tó orí tó olùtọ́rí bá máa fún yàn òun náà ni pé yóò fún yàn ní ìfọ̀kànbalẹ̀ kò níbi ìyà ọlọ́run ọba lọ́jọ́ tí àwọn èèyàn bá ń pa ní kéèké ọjọ́ ńlá yẹn ọjọ́ gbé dábẹ̀ yára ọjọ́ tí ọlọ́run bá sọ fún wa pé ó ṣe dédé 50,000 years inú sọ́rọ̀tún Ma'arij fàfàmù sí ìnà àjẹ́fà sánà ó ṣe dédé 50,000 years àwọn tí wọ́n mójú táyé wọ́n nígbà táyé ti bẹ̀rẹ̀ kò tí ìwọ 30,000 years ọlọ́ọ̀bọ́ wa ṣe ìṣirò gbogbo wa ní ọjọ́ ẹyọkẹ péré ọjọ́ ẹyọkẹ yẹn wá ní ó ṣe dédé 50,000 years látàyè owó gbé o ó jù látàyè wa lọ memory ti ń bẹ́lẹ́ fọ́lọ́wà ó díye gígì tó gbé ọjọ́ táwọn ń wí ọjọ́ pẹ̀lú tó ṣe pé ọlọ́run bó ṣe dájọ́ gbogbo ẹni ó ti wáyé àwọn tó ti lọ àwọn tá ń bẹ láyé lórí lásìkò yìí àwọn tó sì máa wá lẹ́yìn wa ọjọ́ pẹ̀lú tó ọlọ́run bó ṣe ṣe ro wa ó sì ṣe dédé 50,000 years ọjọ́ táwọn ń yẹ̀ lápẹ̀ ní ọjọ́ tó yẹ pé fásá ilẹ̀ àtìbà ìwọ́n ní rí ńlá wọ́n tẹ̀lẹ̀ sáwọn èèyàn ẹni ọba jẹ́ olùtẹríba ọlọ́wọ́n ọba ńlá kò ní bí ìyà èyí tí yẹn máa jẹ lọ́jọ́ wáyèrè ńlá ní ọjọ́ ìdàlù kìyàmà ẹni ọba jẹ́ olùtẹríba ẹ̀rí jẹ́mi sólé o pẹ́lì fi wọ́n ní jẹ́ olùtẹríba àfikọ́ jẹ́ oníwà dáadáa irú ẹni bẹ́ẹ̀ tó ń tọ̀ ń bá wá jẹ́ oníwà dáadáa yọ padà tí lọ síbi pé ọjọ́ tí ó bá kò lórílẹ̀ ayé yóò kò lórílẹ̀ ayé pẹ̀lú rẹ̀ yàní pé husnul khatima yóò ní ìgbẹ̀yìn ayé ìgbẹ̀yìn kẹ́yẹ rẹ̀ ìgbẹ̀yìn kẹ́yẹ tí máa ń tó jọ ń tẹríba àmàdà torí náà àwọ́ta jẹ́rìsàn lọ ẹjẹ́ ajé olùtẹríba ọjọ́ wa yóò rọrùn yóò dùn ju ọjọ́ tó ti pé àti nílò tẹ́lẹ̀ lọ torí ọ̀rọ̀ tánàbí wa Muhammad sallallahu tó nípa máa fi bẹ́ lọ́wọ́ ọba ni wípé èrè ọlọ́wọ́ ọba dákùnjọ jẹ́ pé inú ọjọ́ tí ó dájú ní sẹ̀mí ayé ní ọjọ́ ti pé ní wà bá ẹ̀rẹ̀ ọlọ́run ọba yóò jẹ́ fún ọjọ́ tí ó dájú nínú ọjọ́ tí mo lò lórílẹ̀ ayé الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه أتعقفون الله وبعد أستسل فان نبي محمد صلى الله عليه وسلم láti fọ́lọ̀ bá ara lẹ́ra wọn sàábẹ̀ láti gbogbo àti lápàá tó bí jọ díẹ̀ sáà lábẹ́ fàn tẹ́líbà pàpàá jùlọ fún ọlọ́run ọba wa òun náà ni ìgbà tí ẹnì kọ̀ọ̀kan wá bá ń kẹrùn kárí pé èrò wa táǹkì ajẹ́nìkan ti pé agbólẹ̀ fọ́lọ́run ọba pátápátá yàtọ̀ sí bí ọ̀pọ̀lọpọ̀ àwọn mẹ́sẹ̀ máa ń bára wọn lónìí ẹlòmí kò ní lè fẹ́rùn lórí yẹ̀pẹ̀ tó bá bára rẹ̀ mẹ́ ẹlòmí yóò wò pé ẹni tó ń fẹ́ rí fẹ́rùn ẹni ìdọ̀tí aṣòhun ti gbọ́dọ̀ dọ̀tí pẹ̀lú ẹ yóò jẹ́ nífẹ̀ẹ́ tí ó lè má lè fẹ́rùn lórí ẹni ẹ̀ ó lè torí ni wọ́n nínú ẹ̀kọ́ tí àwọn olùmọ̀ ti kọ́ wa òun náà ni pé tàbá fẹ́ jẹ́ olùfẹ́rígbà fọ́lọ́wọ́n ọba wa ọba tó gbájì níbi ìjọsìn wa òun náà ni pé condition tàbá bára wa náà ní káfí fọ́lọ́wọ́n ọba lò tọ́ ẹ̀fáyè tàbá bára wa àyè tó mọ́ ni wọ́n láìlá hamdi táyìyàn bá dọ̀tí pẹ̀lú condition tàbá bára wa pé a fẹ́ bá jẹ́ àmá ilẹ̀ yẹn wá dọ̀tí àwọn ajẹ́ nìkan tó ọwọ́ yẹn

àwọn agbọ̀n agbọ̀n kagbọ̀nwọ́ wà ní ìfòsún tó burú bẹ̀rẹ̀ ṣùgbọ́n pàrí pé lórí irun gbogbo gbàlásà ń gbọ́wọ́ gbogbo gbàlásà ń gbọ́n orí wa gbogbo gbàlá ń gbọ́n sọ́ kájìnà sí àwọn tí kan bá ń kí òun báyìí ó tí ó tó burú tó bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ fọ́ sàtúnṣe ibi tó bá fẹ́ kí ìhun bí lójú ẹ̀kí òun ṣùgbọ́n ọ̀rá tún ṣe yẹ tó fi wọn lóòrùn ilẹ̀ bẹ́ẹ̀ tó fi pé wọn ta eré ìní túmọ̀ sí pé a ní tẹríba sọ́lọ́wọ̀n ọ̀bá wa tí a bá fẹ́ jẹ́ omi tẹríba fún ọkọ ẹni òun náà ni pé ọkọ ni kọ́ jẹ́ aláṣẹ ní gbogbo ohun yóò ohun èèyàn gbọ́dọ̀ lékẹ́ ọkọ èèyàn èèwọ̀ ní gbogbo ẹni yóò tó rẹ̀ bá iṣẹ́ lékẹ́ ọkọ irú obìnrin bẹ́ẹ̀ obìnrin tó pẹ́ pé olùsìgbéraga ní ni ẹni tọ́bá fẹ́ jẹ́ olùsẹ̀rí bá fọ́kọ ọkọ ń sọ̀rọ̀ lọ́wọ́ má sọ lé tọba ní fíù mí ìjọpọ̀ sọ ti ẹ̀sán kò tó sọ̀rọ̀ irú ẹni bẹ́ẹ̀ èyàn máa bẹ lábẹ́ pé ó jẹ́ olùtẹríba gbogbo ògbà yóò tí ọmọ ṣẹ́ tó bá wà lọ́dọ̀ ọ̀gá rẹ̀ tó bá fẹ́ jẹ́ kó fẹ́ rí rẹ̀ lólùtẹríba ó ni gbogbo ohun yóò tọ́ bẹ̀bá rí ní dáadáa ó jọ máa sọ́tá tó bá rí kókù díẹ̀ káàtó ní kó fèsì lé tí ó bá fèsì lé ó fi èsì lé pẹ̀lú ẹ̀kọ́ pẹ̀lú níbi pé fọ́gbà ọsọ fáwọn ọmọ ọ̀sẹ̀ pé gbogbo ẹni yóò ti bá ń dé láàárọ̀ láàárọ̀ ọgbọ́dọ̀ gbin àgbàdo fún mi kó tó lọ jókòó ọgbọ́dọ̀ gbin àgbàdo fún mi kó tó lọ jókòó nígbà ẹ̀kọ́ olóso bí ẹni ọfẹ́ yàgbẹ́ nígbà ẹ̀kọ́ ò lè jẹ́ ọmọ sẹ́lì bí nígbà ọ̀gádẹ́ ó ti gbéra rẹ̀ pípọ̀ ọlọ́run ah, kò sí ìtawẹ́ tẹ́lẹ̀ ìṣe nínú àwùjọ mùsùlùmí àwọn tá a bá jẹ́ mùsùlùmí o ohun tó lóore fún wa náà ní pé kọmọ sẹ́wọ́ dé assalamu alaikum wa rahmatullah àjálọ́n pé wà lẹ́gbẹ́ sàlámàtàlá àbàkàtà ẹ̀rọ àgá o akúṣẹ́ àná o akúfẹ́lé o tọ́mọ bá jẹ́ ọlọ́yàyà àádá wọn lẹ́kọ̀ọ́ rẹ̀ tí wọ́n jẹ́ olùsí ọ̀yàyà sí ni pàpàá jùlọ yóò wúlò fún ọ̀gá

ìsálámọ́sì kan ní ọ̀sàbá tí ìfìdí náà lọ́wọ́ alágídí lẹ́ ọ́ olùsìgbéraga sí lọ́yà pẹ̀lú tàbára rọ́pọ̀lọpọ̀ àwọn tó máa wúra orúwà báyìí mùsùlùmí ní máa ń pọ̀jù nù wọn bàbá kan bẹ nínú àwọn ọ̀dọ́ ọlọ́mọṣẹ́ ládùúgbò wa yìí tó ṣe pé ń gbà tí ọ̀fẹ́ náà ọmọṣẹ́ rẹ̀ tó ṣe pé bí ṣe máa ń kí ni ọka gidi borí ọjarí ohun nígbà ọmọ sàn dọ́gbọ́n ọmọ dọ́gbọ́n sọ́ra rẹ̀ tí tó fi pẹ́dà sí kọ́fẹ́ sí fídọ́gbọ́n gbọ́wọ́ mẹ́rin ti ṣe freedom lọ àpàdà jẹ́ pé àbídí ìwà pọ̀ ètò freedom lọ mẹ́rin yóò wa ní táàrọ̀ sí táàkùọ̀ sí sí ọlé níwáyì àgbẹ́gbẹ́ta alẹ́ ìbánu èpè lọ tí fún ọrọ̀ títí yẹn lórí gbogbo wọ́n bá jọ ọmọ ọ̀sẹ́ fún àfọ́ìdì lọ́dọ̀ ọ̀gá rẹ̀ pàpàá jùlọ ìfẹ́ bá ríra ní mùsùlùmí o tẹ́sì gbádùn lọ́wọ́ olólọ́wọ́ ọ̀ta èèwọ̀ ni má jù wọ́n fẹ́ ẹnu ọtí sàdúà fún ọ́dà ó ti tọ́bẹ̀ ẹ̀fẹ́ ẹnu ọtí sàdúrà fún èpè ní o torí bọ́lọ́run bá ń bínú sí lọ́wọ́ ẹni ọlọ́run bá bá sí ń bínú sí bọ́bá sàdúrà èpè gan ní ọjà sí agbọ́dọ̀ jẹ́ nìkan tá mójútélé ìpópọ́ tàbá fẹ́ jẹ́ olùtẹ́ríba láàrin ara wa òun náà ní pé lòkú lè dè haqqin haqqan ìwọ ẹnì kọ̀ọ̀kan wá bá má fi ráre ọ̀gá rẹ̀ ìwọ̀ rẹ̀ má fi ráre bẹ́ẹ̀ náà ní kọ́ ga ní ọ̀rọ̀ mọ̀ọ́sẹ́ pẹ̀lú pé àwọn ìwọ̀ tọmọọ́sẹ́ ní kọmá sí ìwọ̀ wọn kọmá sí ọ̀rá rẹ̀ gbogbo àwọn tàbá ríra wa lẹ́yìn tó ṣe pé à ń bẹ lábẹ́ òbí àwọn ìwọ̀ táwọn òbí wá jẹ wá àgbọ̀dọ̀ fẹ́ra rẹ̀ lábẹ́ pé a jẹ́ olùtẹríba ni bẹ́ẹ̀ náà wá láwọ́ òbí ìwọ̀ àwọn ọmọ wá àgbọ̀dọ̀ fẹ́ra rẹ̀ tó ń kó ṣe a fún ẹnìkọ̀ọ̀ká ń ṣe púpọ̀ ọlọ́run lẹ́fẹ́ ọlá bá àti owó náà dákùnbà fi ìbùkún sí owó tàà rí o dákùnbà fi àlùbáríkà sí owó tàà rí o torí pọ̀pọ̀lọpọ̀ ló lówó láwùjọ yìí ṣùgbọ́n àti títà tó jẹ́ college of education iná lórí òun sì ń gba ohun tí ò ju 42,000 lọ ẹni sí ń gba 42,000 isi ń gbìyàn kan ribiribiribiri bí i ṣe unlike ẹni tí gba 150,000 albáìkà wọn pẹ̀lẹ́ o kásọ̀rọ̀ albáìkà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ̀ bàbá lẹ́fẹ́lá ó jogún albáìkà fún ẹnu kọ̀ọ̀kẹ́ wa ó jogún albáìkà fún anáwó síkí wa ó jogún albáìkà fún nínú tẹ̀mí wa ó jogún albáìkà fún nínú ìná اللهم اجعل الله